orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú ògbómọ̀ṣọ́ ìdùnnú ló máa ń jẹ́ fún mi lọ́pọ̀ ọ̀gbà nígbà tí àwọn èèyàn bá ń pè mí wípé àwọn ti gbìyànjú àwọn ṣe àwọn mà dúpẹ́ lọ́wọ́ olódùmarè kódà oríṣiríṣi ìgbésẹ̀ làwọn èèyàn ń gbé láti mọ oore látara nǹkan tí olódùmarè ti fi àwọn iṣẹ́ tí mò ń fi síta tó ti fi ṣe nínú ayé wọn mo wá máa ń sọ èyí níyọ̀ kankan kú ń bẹ̀ gbogbo iṣẹ́ tẹ bá ti rí bí mo fi síta bí mo ṣe ń ṣe é fáwọn èèyàn ni mo fi síta o torí ẹ̀ẹ̀bẹ̀ mi kì í fi síta fúnra mi ló wù mí tí mo fi bẹ̀ kí wàá nìdí tí màá fi yọ kú ń torí náà ni mo ṣe wá ń sọ fún yín wípé ẹ dákun kẹ ẹ dábọ̀ ẹ lọ gbìyànjú àwọn sẹta ń fi síta ẹ kẹ ẹ wo títóbi olódùmarè kẹyìn náà rí i pé ó kan fún àwọn bàbá wa ẹ má dúró ẹ̀dá tí ò bá dúró ló ròyìn ayọ̀ ẹ̀dá tí ò bá dúró ló débi tí ń lọ ẹ̀dá tí ò bá dúró náà ni ó sọ pé Olódùmarè mo mà dúpẹ́ pé ìrìn àjò ayé mi ó já síbi tí mo fẹ́ ṣùgbọ́n ẹni tó bá dúró tó bá padà wá rí àwọn tán sórí ire tí wọ́n bí wọn léèrè pé bò lẹ́rìn tí wọ́n bá tẹnu bọ̀rọ̀ tí wọ́n bá tẹnu bọ̀rọ̀ yóò dára rẹ̀ lẹ́bi pé kí ló ń dúró fún torí náà ẹ má jẹ́ ká dúró nírìn àjò tá a bá ń rìn láti sórí ẹ nílà kọjá ẹ ní oríṣiríṣi ìrírí ṣùgbọ́n síbẹ̀ ẹ gbọ́dọ̀ dúró síbẹ̀ ẹ gbọ́dọ̀ sinmi ìdílé yìí tí mo fẹ́ fi àwọn iṣẹ́ tí mo mọ̀ pé ó lè wúlò fún ìgbésí ayé wa tí mo fẹ́ fi síta iṣẹ́ tí mo bá fẹ́ fi síta yìí ni gbígbẹ àmì burúkú kúrò nínú ayé ẹni ṣẹ́ẹ́rì kan tá à ń pè ní àmì burúkú Olódùmarè ò ní jẹ́ kó jẹ́ ìpè wa tí àmì burúkú bá wà nínú ayé èèyàn tí àmì burúkú bá ń bẹ nínú ayé ẹ̀dá kò sí tí ẹ̀dá ṣe tó máa yọrí sí rere tí àmì burúkú bá ń bẹ nínú ayé èèyàn bí àwọn àyókù rẹ̀ bá ń ṣe rere òun máa ṣàṣetì tí àmì burúkú bá ń bẹ nínú ayé èèyàn tí gbogbo èèyàn bá ń ṣe nǹkan tí bá ń rọrùn tí ẹ nira ni nítorí pé àmì tó wà láyé rẹ̀ ayé ti fi ṣe kí ni wọ́n ti fi ṣe májẹ̀mú ìdíwọ́ fún gbèsè ayé rẹ̀ ni. àmì jẹ́ nǹkan tó jẹ́ pé ẹni tó bá lójú ẹ̀mí yóò rí pé a ẹ̀ rí lágbájá ẹ̀ rí àmì lára rẹ̀ àmì àìṣerére àmì pé ò ní bímọ rèé àmì pé ò ní lọ́kọ rèé àmì pé kò ní rí nǹkan rere gbà ní àmì pé kò ní nígbèga ní ẹni bá lójú inú yóò rí i ìdílé tó fi jẹ́ pé àwọn bàbá wa náà ní ọ̀nà tán fi máa ń wẹ ègún èpè àmì burúkú tán fi máa ń wẹ̀ dànù kúrò lára tán fi máa ń wẹ̀ dànù kúrò nú ayé ẹ ni pé kíní yìí ò kọ̀ yẹ kó wà nú ayé ẹ̀dá àmì wà lára ẹlòmíì débi pé àlùjànnú tàbí kí n sọ wípé àwọn ẹ̀mí kan ó sì tún máa tẹ̀lé kiri àwọn ẹ̀mí yóò wá máa darí ayé rẹ̀ nù wọ́n máa darí ayé rẹ̀ nù nítorí wípé àmì ń bẹ lára rẹ̀ ni bàbá wa lè máa gbìyànjú táwa náà ò sinmi àmì tó wà lára wa yóò kú o àmì burúkú yóò kú o àṣeyọrí rere yóò sì dé àmì burúkú ò kú ohun rere yóò sì wọlé wa ìdí rèé tí mo fẹ́ fi iṣẹ́ ìṣìta tí ó sì wù mí pé kẹ́ lọ ṣe kẹ́yìn náà rí wípé àṣé lóòótọ́ máa ń fi ọ̀nà àwọn bàbá wa lépa ewé àtegbò àti tó lódùmarè dá ẹyin gẹ́gẹ́ bí ẹranko láti síkìnì láti wẹ ègún dànù láti wẹ èpè dànù láti wẹ àmì burúkú dànù àìmọye èèyàn tá a ti ṣiṣẹ́ ìfún tó lódùmarè sì ti jẹ́ káwọn náà máa rí ìdẹ̀rẹ̀ sínú ayé lónìí àìmọye èèyàn tá a ti ṣe wọn tó yẹ pé látara wọn àwa náà mọ tó lódùmarè ti lò wọn fún wa láti ṣe gbàmí burúkú bá ń bẹ lára rẹ bọ kò síbi tó fẹ́ lọ tí ò lè bójú rere pàdé àmì ò ní gbà wọn máa fún gbogbo èèyàn bóyá gbà oríire jẹ ni oríire jẹ ni tó bá dọ́dọ̀ tiẹ̀ wọ́n yẹ̀ ẹ́ ayé ò yẹre wa ayé ò ní wá ń sà o ẹ jẹ́ kí n fi sẹ́yìn síta lọ gbìyànjú ẹ̀kẹ́ òkú ṣe àwọn tí mo ti ṣe fún wọn dúpẹ́ ẹ̀yin náà dúpẹ́ o ìtẹ́ lọ wá tẹ bá fẹ́ ṣe iṣẹ́ tẹ́ ènìyàn fi gbé àmì burúkú kúrò lára kò mo fẹ́ ka ẹ̀ ẹ wá awọ ewúrẹ́ ẹjọ́ fẹ̀tọ́ àtẹ̀lẹ́wọ́ awọ àgùntàn ẹjọ́ fẹ̀tọ́ àtẹ̀lẹ́wọ́ awo àgbọ̀nrín ẹjọ́ fẹ̀ tó àtẹ́lẹwọ́ ẹ wá nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́yìn náà ẹ wá wá ẹyẹ awo ẹyẹ awo ẹyẹ awo ẹwà ẹyọkan tẹ bá ti wá wá ẹyẹ awo ẹyọkan yìí ẹ máa gbọ́ ìtẹ́tù wá òun ni mo fẹ́ sọ ẹ wá wá ọ̀gá àyè kan ẹ wá wá ẹja òjijì àyè lẹ́yìn náà ẹ wá egbò òtúlẹ̀ ẹ wá ẹ wá ewé àlùpàyídà ewé awẹ́dẹ àti ewé ìyálòde tẹ ẹ bá ti wá wá gbogbo nǹkan tí mo kà ilẹ̀ tẹ ẹ bá ti tán tẹ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ni mo fẹ́ ṣe àlàyé ẹ mú ẹyẹ ọ̀gà tó wà ńbẹ̀ ọ̀gà yìí ni mo pè ó ẹ mú ẹyẹ ọ̀gà yìí ẹ mú lọ́wọ́ ẹ mú lọ sí ibi ewé bomubomu tẹ ẹ fẹ́ lò ẹ mú lọ ẹ wàá jẹ́ kó gba àwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó mú lọ́bẹ̀ ẹjọ́ gba àwọ̀ tí ọ̀dá lẹ̀lẹ̀ ẹjọ́ gba àwọ̀ tí ọ̀dá àwọ̀ tí ò nítumọ̀ ẹni kẹ́ jẹ́ kó gbà nítorí pé yóò dúdú tí ò ní ṣe é wò tí ò ní ṣe é rí tẹ́ bá ti gbàwọ̀ ẹ bá ti tó bá ti gbàwọ̀ tán ẹ wá ṣẹ̀ṣẹ̀ mú kẹ́ mú lọ sí ìdí òmùbómú ẹwà yóò gba àwọn tí yóò tún ní ìtìpadà tí yóò tuntun padà tẹ́ ẹ bá ti jẹ́ ọgbà àwọn ẹwà lọ la ẹ ẹ ti la inú awó yẹn sílẹ̀ ẹwà mú òdìnnú awó tẹ́ ẹ bá ti fi sí iná ẹyẹ awó ẹwà tó ṣe kíni ẹ tún mú ẹ tún ṣe kíni ẹ mú ẹyẹ òjijì yìí ẹ fi bọ inú ẹyẹ awó tẹ́ ẹ bá ti mú ẹyẹ òjijì tẹ́ ẹ fi bọ inú ẹyẹ awó nínú ìgbà tẹ́ ẹ ti fi ọ̀gá sí tán ẹ wà mú egbò ojúde ẹ fi dì í lẹ́nu ẹ fi dì í ẹ wà papọ̀ tẹ bá ti papọ̀ ẹ máa gbọ́ ẹ pa ẹnu kí nìyẹn pọ̀ ẹ wá ti papọ̀ ẹ wá gbé e. ẹ wà mú awọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ gbé e kíní ìsinú àwọn ìsinú apẹ̀jọ́gùn ẹ wà mú awọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wà dàbò tẹ bá ti wá dàbò àwọn ewé tí mo sọ yìí ẹ wà kọlẹ̀ lórí ẹjọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀yin ẹjọ́ tẹ bá ti wá jó tán ìtẹ́ fi ṣe ọṣẹ ni o ọṣẹ ni o ọṣẹ ni o ọṣẹ nìkan là á fi ṣe o tẹ́ ẹ bá ti fi ṣe ọṣẹ ẹ wàá máa sọ fún Olódùmarè gbogbo àmì ọ̀tá tí ń bẹnu àgọ́ ara yín gbogbo àmì ọ̀tá tí ń bẹnu ẹ̀jẹ̀ yín gbogbo àmì ọ̀tá tí ń bẹ lórí ayé yín tí ò jẹ́ kí ìrìn àjò yín kó máa lọ bó ṣe Olódùmarè máa wẹ̀ dànù kí àwọn tó láyé bá yín wẹ̀ dànù ẹ o wọ́n bẹ̀ yín wò lójú àlá wọ́n bẹ̀ yín wò lójú oorun ẹ lálá ìdílẹ̀ aláìtúsílẹ̀ ni aláìsọdọ̀mìnira àlá tí máa ń wo ègún àti èpè kò nu ayé ẹni àlá tí máa ń wo àmì burúkú kò nu ayé ẹ̀dá ẹ wà á lálà lójú oorun ẹ rí wípé wọ́n wẹ òṣì ayé yín wọ́n wẹ̀ dànù wọ́n wẹ àmì burúkú ayé yín wọ́n wẹ̀ dànù débi pé ẹ̀yin náà rí i pé ẹ dòmìnira ẹ lọ ṣiṣẹ́ yìí ẹ lọ gbìyànjú ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo ìgbà kí ìgbà tẹ bá dáwọ́lé iṣẹ́ ìtẹ́ lọ ṣe Olódùmarè ó jọ bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ Èdùmàrè.